ó yá bọ ọwọ́ sobi. fẹ́lẹ́fẹ́lẹ́ lè tẹ̀ yí ẹ. ó tún gbẹnu síbi ẹnu ẹ ní. gbọ́ gbẹnu sọ̀rọ̀ aṣẹ́wó ṣe. ó dẹ̀ ṣe bá mú ẹ. àṣẹyìn gan yóò. òwúlò náà ń ṣe pé. ẹjọ́ yá gbórí síbi ìjọ. ó yá ẹjẹ jàre. rárá ò ní kọ̀ọ̀kan. mo ń ṣe ara ẹ ló ń kọ̀ọ̀kan ẹ bó ti síwájú. máa fún ẹ nígbà rí o. ẹ kò sí tó kọ ìwà yàgò ṣe níjà wọ́n kó kúrò lára jàre ó ṣe fídíò jàre kó ṣe. ṣé fídíò ni àbí live. gbogbo ẹ̀ ní méjèèjì. your ladies and gentlemen as mama jebo is doing video and live together here. ó jà. your body is touching. Robert ṣe ló ń tọ̀ṣe má kó bá mi jẹ́ kórìí ẹ̀ kó má jẹ́ kán lé mi lé o. a lè lé ẹ lé. ee eh, fẹlẹfẹlẹ lè tẹ̀lé for me okay now ya wash it bó ṣe ẹ mo ṣe wà lórí fídíò gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́ngẹ́ gẹ́ngẹ́ na fresh we dey fresh.